gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ ṣe máa kíkẹ́ àná ọmọ lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù al-muharram ètò tí màá ti fi kàlẹ́ndà hijira tuntun ó ti bẹ̀rẹ̀ látànà yẹnni fourteen forty eight lẹ́yìn ìgbà fourteen forty seven ti tán fourteen forty eight ti bẹ̀rẹ̀ oṣù alákọ̀ọ́kọ́ yìí al-muharram ọlọ́run bẹ nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ilé ti ṣe Rajab olùkọ́rẹ́dá olùṣẹ́jà al-Muharram àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin olùwàyà sọ́tọ̀ ẹ ò gbọ́dọ̀ ṣàbòsí gbogbo ojoojúmọ́ ayé lábòsí jẹ́wọ̀ jíjẹ́ ìwọ rẹ̀ nínú àwọn oṣù mẹ́rin kò lè gbọ́dọ̀ jágun nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin apá kan nínú àwọn olùmọ̀ wọn lè gbọ́dọ̀ jagun rẹ̀ ọsẹkù títí díjọ gbẹndàlù kìyàmù apá kan nínú àwọn olùmọ̀ wọn ní ẹmọ jagun nínú ẹ olùwà ti wọgilé e. pẹ̀lú ọ̀rọ̀ olùwà tó ní ẹsẹlú nípa àmì sẹhìrì àrọmù ìtàlẹ fi ìtàlẹ fi kẹbí olùwà padà parẹ́. nígbà tí tó tún ṣe òfin kíkẹ́ ẹ lè máa jagun nínú rẹ̀ apá kan ní kò parẹ́ wọn bẹ lórí àwùjọ jagun nínú àwọn oṣù mẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin. المحرم yìí ó wá nínú hadith anabi sọlọ́bà alaihi wasallam pé أفضل الصيام صيام شهر الله المحرم ní ọgbà wa kí bí alimami Bukhari àti àwọn míì gbé jáde. ó sùyàmù tó lọ́lá jù ìyẹn nìkan ṣe sùyàmù oṣù allah ilé ìtànkè ní al-muharram ètò túmọ̀ sí pé ẹni bá fẹ́ ṣe sùyàmù àtinúwá àyè àti ṣe iná ló sùn tá a wà nínú rẹ̀ yìí ọ̀nà sùyàmù tó lọ́lá jù tí èèyàn bá wá lè ṣe kankan kí ọmọ jẹ́ kí ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá oṣù yìí kọ́ bọ́mọ̀ lọ́wọ́ tásùwà àti àṣùrà tásùwà ọjọ́ kẹsàn-án àṣùrà ọjọ́ kẹwàá nítorí pé Ànábì sallallahu alaihi wasallam láti ayé jàhìlìyà wọn náà ti ń pẹ̀lú àwọn kòfàrù Quraysh tẹ̀sùn yá mọ́ àṣùrà pàtó sì dé Madina ọba kọ́ àwọn Yahudi ń fẹ́ kí nìdí wọn níjọ́ tó lọ́ọ́ la anabi musa nù anabi wa ni ana awùlẹ̀ bi musa minhum èmi lẹ́tọ̀ọ́ sí anabi musa jù wọn lọ fasama wa amara an-nasa bi siyam anabi sọ siyam ó sì pa àwọn èèyàn láti kọ́ ọmọ sí ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ tó padà ṣe siyam Ramadan tó ṣe lára ẹ̀ Ashura ó kúrò lára ẹ̀ ó di pé faman sha'a falyasum ọmọ ìṣá àtàràtà ẹni tó bá wù kó ṣe síyàmù rẹ̀ ẹni tó bá wù kó pàṣẹ. èdè túmọ̀ sí pé ọjọ́ àlàrúbá ti ń bọ̀ àti ọjọ́ alhamis ọ̀sẹ̀ ti ń bọ̀ àwọn náà lọ́jọ́ méjèèjì náà tàṣùwà àti àṣùrà nínú ẹgbẹ́ ọ̀rọ̀ Abu Qatadah ansari nínú Sahih Muslim wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam léèrè nípa àwọn ọlọ́kan ọ̀jọ̀kan síyàmù bàtà wọn dórí aṣúra anábì sallallahu alaihi wasallam ọlọ́hun máa ń tàtàrà rẹ̀ pa ìṣe ọdún kan rẹ̀ fún ẹ̀ wọ́n máa ń tàtàrà rẹ̀ pa ìṣe ọdún kan rẹ̀ fún ẹ̀ torí oṣù tá a wà nínú rẹ̀ yìí oṣù ńlá ni o òun náà lóṣù àkọ́kọ́ nínú kàlẹ́ndà ìsìn Islam òní jẹ́ ọjọ́ kejì kò nínú àlàkalẹ̀ ìsìn Islam fáwọn mùsùlùmí máa sáyẹyẹ tàbí ọyọ ibi kàlẹ́ndà tuntun bẹ̀rẹ̀ òṣèré náà kọlọ àdádálẹ lásán kò ní ìtumọ̀ kankan kàlẹ́ndà tán omi ìbẹ̀rẹ̀ ó ṣe jẹ́ bàbà láti bá ti pẹ́ ń wá òkọ́sí àwọn kèfèrí wọ́n máa fi kàlẹ́ndà kan tán ọ̀kan bẹ̀rẹ̀ fún àwọn bẹ̀rẹ̀ ní ìyá ẹlẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ Allah azza kó tó bọ̀ fi wá mánà subhanak Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu